Exercise 1A. Ẹrù. Ẹ fún mi lẹ́rù mi. Ìwé. Ẹ fún mi ní ìwé mi. Àdá. Ẹ fún mi ládàá mi. Ọ̀bẹ. ẹ fún mi lọ́bẹ̀ mi ẹ̀wù ẹ fún mi lẹ́wù mi fìlà ẹ fún mi ní fìlà mi. Part B. Ìwé. ẹ fún wọn níwèé wa àdá ẹ fún la ládàá wa ọ̀bẹ ẹ fún wọn lọ́bẹ wa ẹ̀wù ẹ fún wọn lẹ́wù wa. E fìlà ẹ fún wọn ní fìlà wa. Part C. Fìlà. Ó fún yín ní fìlà wọn. Àdá. Mo fún yín ládàá wọn. ẹ̀wù mo fún yín lẹ́wù wọn ìwé mo fún yín ní wọn ọ̀bẹ mo fún yín lọ́bẹ wọn. Exercise 2, Part A. Ìwé mi. Ó fún mi níwèé mi. Ìwé wọn. Ó fún mi níwèé wọn. Ìwé yín. Ó fún mi níwèé yín. Exercise 2, Part B. Ẹrù mi. Ó fún mi lẹ́rù mi. Ẹrù wọn. Ó fún mi lẹ́rù wọn. Ẹrù yín. ó fún mi lẹ́rù yín. Exercise two, Part C. Bàtà mi. Ó fún mi ní bàtà mi. Bàtà wọn. Ó fún mi ní bàtà wọn. Bàtà yín. fún mi ní bàtà yín. Exercise two part D. Ìwé mi. Ó fún mi ní ìwé mi. Bàtà mi. Ó fún mi ní bàtà mi. Ẹrù mi ó fún mi lẹ́rù mi ẹrù yín ó fún mi lẹ́rù yín ẹrù wọn ó fún mi lẹ́rù wọn ìlà wọn. ó fún mi ní fìlà wọn fìlà yín ó fún mi ní fìlà yín ọ̀bẹ yín ó fún mi lọ́bẹ yín ọ̀bẹ mi. ó fún mi lọ́bẹ̀ mi. End of Unit nineteen.